باب تحريم التجارة باب تحريم التجارة للخمر في المسجد orí ọ̀rọ̀ ṣíṣe òkòwò ọtí ní èèwọ̀ wáyé nínú mọ́sálásí nígbà tá a yà tí ó ṣe ọtí léèwọ̀ tí ó sọ̀kalẹ̀ inú mọ́sálásí ní ọba nàbí ok ṣíṣe òkòwò ọtí ní èèwọ̀ wáyé nínú mọ́sálásí hadith four five nine ani aisha radiyallahu anha qalat lamma unzilat al-ayat min surati al في الربا خرج النبي صلى الله عليه وسلم إلى المسجد فقرأهن فقرأهن على الناس ثم حرم تجارة لقمر báàbù taharimi tìjára tẹlẹkọmọrí fèlè masjid ṣíṣe òkòwò ọtí ní èèwọ̀ wáyé nínú mọ́sálásí hadith four five nine nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá àní aisha láti ọ̀dọ̀ aisha kí Allah yọ́nú sí i kọ́ ọ ọ sọ pé lámà. unzilat al-ayat min surat al-bakora nígbà tí àwọn àyà kan nínú súra al-bakora sọ̀kalẹ̀ fi rìbá nípa èlé òwò èlé kharaja nabi sallallahu alayhi wa sallam ilal masjid anabi jáde lọ sínú mọ́sálásí láti lọ ké àyà yẹn fún wọn. fàkọ̀rọ̀ àhùnà alanas ó ké wọn fún àwọn ènìyàn àwọn tó bá nínú mọ́sálásí fọ́ọ̀mà harama tìjára tàlẹ́kọ̀mù lẹ́yìn náà ó ṣe òkòwò ọtí ní èèwọ̀ ìyẹn ni pé àyà sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam nípa rìbá ó sì jáde kúrò nulẹ̀ ó wá sí mọ́ṣáláṣí ó wá ké fún wọn bó ṣe wá ka àyà yẹn tán ló tún wá sọ fún wọn pé ọlọ́run sọ fún òun pé èèwọ̀ ni kéèyàn máa ta ọtí o tàbí kéèyàn máa ra ọtí kó máa fi ọtí ṣe bísínẹ́sì èèwọ̀ ni o. lónìí àwọn mùsùlùmí kan ṣe àwọn kí wọ́n ń ta ọtí. àwọn àwọn àlàájá eléyìn góòlù. ara àwọn aláàjì kan náà táwọn náà ń ṣí bí apalọ̀ àwọn lè pèsè wọn ní rẹ́sítọ́ráǹtì rẹ́sítọ́ráǹtì ọtí náà ni o aláwọ̀ sànù wa èmi ò mọ tí máa ń fi ẹ̀dá lọ́kàn balẹ̀ tó o sì mọ̀ pé o ò lè di ẹ̀ṣẹ̀ rẹ ru ẹlòmíì lọ́rùn bí okòwò ṣe pọ̀ ń lù tó yìí ọ̀wá gba tító pẹ̀lú okòwò ti àlàálì ọwá ń ta ọtí òun fi owó ọtí òfin ń ṣe ìgbésí ayé rẹ òfin ń kọ́lé òfin ń ra mọ́tò òfin ń raṣọ. So ọkàn ẹ̀ sì balẹ̀ pẹ̀lú aságáfúrú lọ́ọ́hà ní ẹsẹ̀ tó o mọ̀ọ́mọ̀ sọ pé ẹsẹ̀ yìí o ló fẹ́ sọ di ààyò rẹ tó o ti yọnu sí pátápátá ah. aláwọ̀ ṣàánú wa o ìwọ tí ò ń ta ọtí tó o pèrè mùsùlùmí ọ̀ràn ló ń dá o kódà ọ̀ràn rẹ ọlọ́run ló mọ bó ṣe tó. torí pé àwọn tí ń mu ọtí lọ́dọ̀ rẹ aburú tẹ́ bá fọtí ṣe ìwọ tọwọ́ ta ọtí fún wọn ìwọ ni sábàbí rẹ̀ ní Saudi ẹnìkan sọ pé bọ́ọ̀ bá tiẹ̀ fẹ́ mu ọtí pé ọtí ń wù ọ́ mu nígbà tó ọ̀fẹ́ kan nírẹ́ni tí ń ta ọtí ń kọ́ ọ̀fẹ́ orí ẹnìkan ò ní burú Saudi kó sí ṣọ́ọ̀bù ọtí. wọn ò bí dáa ṣé ẹ rí ìjọba ọ̀rọ̀ ọtí ọrùn yín lọ́wọ́ o ọ̀rọ̀ aráàlú bí ọ̀rọ̀ ọmọ iléèwé ni ẹgbẹ́rọ̀ mi yé ọ̀rọ̀ aráàlú àpèjúwe rẹ̀ bí ọmọ iléèwé ni ọmọ iléèwé kò lóun ò jáde kóun kíláàsì kóun máa ṣeré káàkiri ọ̀gá iléèwé ni ò ní gbà òun yóò ti géètì ni ọmọ iléèwé olóhùn máa pariwo kíláàsì kíláàsì tíṣà ni ò ní gbà pé kò sáriwo kíláàsì yìí o tí ọba ti fẹ́ wọ lọ́mọ kúya o aráàlú náà ò sọ pé òun ò ní mu ọtí ìjọba ni òye ó gbà ìjọba ni òye kó fún àwọn building license gbogbo ẹ̀ ń bá mu ọtí nàìjíríà ìjọba nàìjíríà ní foundation rẹ̀ ìjọba nàìjíríà ó ní foundation rẹ̀ bí ẹni tó bá ń lọ yàlé nàìjíríà náà ni ìjọba nàìjíríà foundation rẹ̀ torí pé ìjọba ò kà wọ́n yẹn ìjọba kò ka àwọn ẹ̀ṣẹ̀ wọn yẹn kò kà kún crime kò kà kún crime ẹ wá mọ òwòjọba alábòsí tá à ń lò yìí o ọtí ìwà àgbèrè ṣíṣe tẹ́ńpẹ̀ panṣágà ẹ̀ka kún kíráìmù ẹ̀wá lẹ́ẹ̀ bá bù yín pípa lẹ́ẹ̀pa àbí ẹni yẹn bá bù yín pípa lẹ́ẹ̀pa ẹ fi àwọn tẹ́ ẹ mọ̀ pé ń kówó òlù jẹ ẹ̀yin náà sọ pé ìtẹ́ ẹ bá lè mú bẹ́ẹ̀ mú wọn ohun tẹ́ ẹ bá lè rí gbà ẹ gbà èyí ẹ bá sì lè rí. ẹ fi ilẹ̀ àbí lẹ́ẹ̀tì má wọn kan rìn kan rìn kan kan ma tẹ́yìn náà ẹ̀ wọn ẹ wá ní ẹ bá wa sọ pé à ìjọba yìí o ẹ ṣe dáadáa láàrin yìí o ẹ wà ní lọ́mùwá lọ́mùwá ọ̀yà o sì lè sọ pé à ṣe ah ibi tí nàìjíríà ń Allah nìkan ló yé o Allah nìkan ló yé wọn ò gbẹ́dàjọ́ pípààyàn kalẹ̀ lórí amúrọ̀bà mọ́ wọn ò gbẹ́dàjọ́ pípààyàn kalẹ̀ lórí àwọn tí àwọn tí ń lọ gbéyàn pa àwọn kí ni ń pè wọ́n àwọn kidnappers táwọn yẹn wá sọ yẹn di bísínẹ́sì ẹ̀ńtẹ́ bá ti gbé kódà bí wọ́n bá gbé tálíkà wọ́n béèrè owó tí wọ́n gbé tálíkà wọ́n béèrè owó àwọn yóò ń bẹ́ ńlẹ̀ ẹ̀yànjú ọ̀rọ̀ wọn ta ló fẹ́ sọ pé ní tíjọba ṣe ò dáa tí ní tíjọba bá ti ṣe sì dáa ta ló ń tọ̀hún ká níjọba ṣe nǹkan tó dáa títí dáa iná dáa ní ìsìn jẹ́ ńlá ní ìsìn ẹ wo kọ́ọ̀sì epo tá a bá lo iná ìjọba per month gbogbo owó tá a san kì í kọjá two thousand naira sí three thousand naira per month ok tá a bá fẹ́ tá a bá tá a bá tan generator twenty five litres of kẹ̀jì yẹn epo four thousand ló ń kúnnú ẹ̀ epo four thousand naira ló ń kúnnú rẹ̀ kẹ́ ẹ lè mọ bí tíjọba ń bá wa da owó wa kọ tí wọ́n sì fẹ́ ká máa yin àwọn pé ẹ̀yin náà lẹ́tù wá ṣẹ̀ mí ẹ̀yin lẹ́tù wá sí táàmù mí. a sì lo twenty five litres yẹn ó kéré parí á lo méjì lọ́sẹ̀ that is eight thousand naira eight thousand naira ọ̀sẹ̀ mẹ́rin nínú oṣù èló nù thirty thirty two thousand naira kọwa wá ga sí pé out of that thirty two thousand naira yẹn à ń fún ìjọba ní three thousand naira a sì ń rí iná lò à ń rí lò ẹ̀wòye tá a ṣèfù so tàbá wá ṣèfù bíi thirty thousand naira ní every month fóṣù méjìlá èlò ní ọ̀jẹ̀ three three sixty. now tábàwárẹ́ nìkan nu wa tó lò ní ìdí ọ̀kadà sáà ní ra fún un ẹ̀wọ̀n bíjọba ti bá ní dọ́gbọ́n wọ́ọ̀kì òsì pẹ̀lú torí pé eh, nínú àkántìn wọ́n máa ń pe owó náà kan ní owó tásámọ́nà tásámọ́nà tásámọ́nà lọ bẹ́ẹ̀ tó mọ bọ́ọ̀nù lọ bẹ́ẹ̀ nínú owó tí wọ́n sì mọ́ bẹ́ẹ̀ òun owó tó bá jẹ mọ́ eh, owó gẹnẹrétọ̀ akásá eh, wọn ò ṣe jẹ́ ní pé tẹ́ ẹ bá ti repo sí ilé ẹ̀kan náà kẹ́ ẹ mọ̀ ló lọ tẹ́ ẹ fi kú. wọ́n lè ṣe bẹ́ẹ̀ o wọ́n lè ṣe bẹ́ẹ̀ o tọ́ka sí pé epo tẹ́ ẹ bá ti rọ sí jẹ́ẹ̀nì ní day one báyìí ẹ̀ ní rọ̀ míì sí mọ́ àfìgbà tí jẹ́ èèyàn ọ̀bà tó jẹ́ẹ̀nì tí ọ̀bà tó jẹ́jẹ́ ènìmọ̀ láyé rẹ̀ wọ́n lè ṣe bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ ni. èyí ti ṣe tán fi sọkọ tí ń lomi tí òfin máa lépo wọ́n ti sọkọ tí ń lomi náà ọkọ̀ tí ń lo bátìrì wọ́n ti ṣe èyí tí ń lomi tẹ́pọ́ omi nìkan ló ń lò tó sì tó fàyìn ju èyí ń lo epo gan lọ. wọ́n mọ̀ mọ̀ bá masis pé ẹ̀yin masis ẹ̀yin náà ẹ̀ ní gata wọn ni owó tẹ́ ẹ bá ti ń rí báyìí ẹ máa fi ra epo ni ẹ máa fi ra kílámọ́túrà náà richard card ẹ máa fi ra. gbogbo àwọn nǹkan wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àtúnrà àtúnrà àtúnrà wọn sì ní múná tí lọ wọn ò ní fowó wọn ò ní fowó ara wọn rẹ epo ẹ̀wá ni ẹ̀ bá ti wá sọ pé níta Ah, ẹ lè parí lẹ́nu mọ́ o àfi kẹ́ ẹ lọ ṣe ń tó bá dáa kẹ́ ẹ ṣe ń tó bá dáa. ohun tí mo bá débẹ̀ ni pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ táráàlú ń dá tó ga sí pé ìjọba ó ní sábàbí ẹ̀ tí ìjọba bá sọ pé kinní yẹn ò gbọ́dọ̀ ṣe é tọ́ ọ bá sí àwọn fìyà jẹ ọ́ ẹni tí ó ṣe gan-an yóò múra. tí ìjọba bá kéde lónìí wípé gbogbo tí ń jí ọtí nàìjíríà wọn ò fẹ́ mọ́ ẹ ń bá ta ọtí yóò lọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ẹ ń bá mu síbì kan ọtí yóò lọ ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ọ rí i pé bàbá lẹ́yìn tí mu ọtí hùn ká mu ọtí mọ́ èyí tí ń tà kò ní tà mọ́. àmọ́ ńgbà tí ìjọba ti sọ pé ẹ máa ta ń sò ó ẹ̀ ń gbọ̀bá tún wá yá ẹ wàá sọ pé ọtí táwọn èèyàn mu ẹ̀ ńgbà tí wọ́n wá mọ́tò mu ọtí náà fi wá lásídẹ́ǹtì sẹ́yìn mọ̀ pọ́kù tó kù ọrùn yín ló kù sí ni sẹ́yìn ọ̀bá yọ̀ǹda káràlú ó mu ọtí aráàlú ó rí ọtí mu dráìfù ni ẹ́ ọlọ́run ló tiẹ̀ mọ iye òkú tí ń bẹ lọ́rùn ìjọba nàìjíríà yìí torí pé ọ̀nà tíjọba ń gbà para àlùpọ̀ ọ̀kan ni pé wọ́n ṣe àràmù ní àlàálì ní àwọn àràmù tí máa dorí rú ọ̀kan ni pé àwọn títì ìlú wa kò tó kú ni wọ́n páńpẹ́ kú òun ni wọ́n àbí kárìyìn náà ká tó má sọ fún yín. ẹ́ ah, ah. ẹ lọ ṣe dáadáa náà. ẹ̀yin náà sáà lọ sórílẹ̀-èdè míì ṣé bí títì wọn ṣe rí nu ṣé bí iná wọn ṣe rí nìyẹn. ẹnìkan nínú àwọn èèyàn wa ti máa káàkiri oko wọn wá lo oko obì kan ó ní náà wọn ò ṣẹ́jú bóyá lérí ogun state ó ní náà wọn ò ṣẹ́jú oko ní o oko gìrán ní o ó ní náà wọn ò ṣẹ́jú ó lọ wá wò pé bó wọn ṣe ṣe tí náà ò fi ṣẹ́jú ń bẹ̀. wọ́n láti sólà pé olówó kan lọ́wọ́ ara sólà wá sínú àbà wọ́n wá ní ilé kọ̀ọ̀kan ọmọ sanwó one thousand naira lóṣooṣù iná òun ò sì ṣẹ́jú. gómìnà wa tọ̀yọ́ ṣèṣì bóyá kẹ́ẹ̀sì yẹn fún wa ṣé ẹ rí náà tẹ́ fẹ́ tò títí ẹ́sípẹ́sì wọ́n ò tù lọ ní o àwọn ọmọ tí tí tẹ́ ẹ tí ìjọba òjẹ́ wọn rí ìwé kà yanjú tí wọn ò lọwọ wọn padà tún lọ fáwọn alumílíọ̀n n'i o ẹ rántí pé ní nàìjíríà yìí express ìgbà táwọn wà wọn kékeré wọ́n tò alumílíọ̀n sí ọ̀tún àárín òsì níbo ló wà mọ́ lónìí tẹ́ ń gbogbo irin orí bíríìjì níbo ló wà irun àwọn irin tó kúọ́lítì tó gbogbo ẹ̀ ni wọ́n tú dànù wọ́n tú lọ ẹ̀tú wa lẹ́ẹ̀ fẹ́ ṣe street light ẹ mọ̀ wulẹ̀ ṣe street light ọ̀rọ̀ wo ti jẹ́ mọ́ street light kò sọ́kọ̀ tí ń lọ títì tí ò ní ná àbí ọkọ̀ rẹ̀ ò ní ná ni iná tá a ní ìdí ní iná sólà ẹ bá ní gbé wá kalẹ̀ á mọ̀ fún yín kan ní oṣooṣù kẹ́ẹ̀tì ẹ̀ láyé kalẹ̀ ń bí báyìí sọ́ọ̀gbáwé sábà nínú bí aláwọ̀ sànù wa owó ń bẹ nílùú wa náà ọ̀rọ̀ ń bẹ nílùú wa ṣùgbọ́n kò sí good management problem ta ni nìyẹn kò sí good management ni kọ́lọ̀ wa bá ní darí ìjọba tí ń bẹ lóde síbi dáadáa ibi kí wọ́n dáa ni ó wúlò fún wa torí tí wọ́n bá dáa àwa lájìyẹ jùláyé àwọn ni wọ́n jìyẹ jù lọ́rùn tíjọba àdó bá fi lè dá aráàlú ni ó jìyẹ jù láyé ìjọba ni ó wàá jìyẹ jù ní ọjọ́ àlìkìyàmà torí pé wọ́n ṣàbùsí aráàlú.